gọ́vnà ṣèyí mákindé ọ̀dàlẹ̀ nìyí aláìdè èèyàn dẹ̀ nìyí ṣé nǹkan tẹ́ ṣe fox larry ṣó dìsàfẹ ẹ lè rọ́pò dìsàfẹ torí pé ẹ lo ẹ ṣe ìṣe pé ẹ̀yin lẹlẹ ẹ̀yin láláṣẹ ẹni kò ṣe báyìí kò dẹ̀ fẹ́ ṣe ẹ̀rù dẹ̀ ń bá yín ẹ ń rò pé ẹ ó lè dàbàdàn rú ó lè dà ó lè dà ìjọba yín ó lè dàrú ẹ wá fẹ́ fi ṣe ìtàkùn tó ní kẹrin má wọ̀dọ̀ tòun tẹ̀rín náà jọ ń lọ ẹ ti gbàgbé wípé ẹni tó bá dalẹ̀ ò ní dalẹ̀ ṣẹ́yìn ti gbàgbé awo tẹ́jọ́ ṣe ni má dalẹ̀ mà láwo tẹ́jọ́ ṣe bọ̀ ẹ̀yin wá wò pé in another way like well I'm educated than him ẹ wá lọ lò yẹn you, you, you, you bring government into it. And Mujoba you sent men in uniform to his house to go and search. Láàrin èmi àti yín àtọ́lọ́n gọ́vnọ̀ ṣé ẹ lè wá sọ́ńtà bluntly pé nǹkan kan tí ó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtọ̀síláwì gangan nǹkan tó ṣẹlẹ̀ láàrin yín gangan ni o this is not a matter of uh, uh, social media báwọn news tán gbé kiri here and there the real thing that that happened between you and him ṣé ẹ lè bọ́ síta kẹ́ wá sọ. yorùbá a dẹ̀ máa fojú olóore gungi a dẹ̀ tún máa máa dúró lórí pàwọ́ la right kí lẹ̀ ń jalè lórí kí ló tó lè tẹ́ fi wò pé kẹ́ lọ kẹ́ fọlọ́pàá máa threatening ẹ̀ tẹ́ ẹ wo bí nígbà ayé ajúmọ̀bí hmm, tán gbé pamọ́ gbà yẹn tán lọ tì í mọ́lé ó padà jáde bọ́ nínú gbogbo àwọn tó ń gbìmọ̀ pọ́ngbà yẹn pé ó yẹ lọ gbọ́ọ̀sì láre pamọ́ ẹ̀wọ̀n lẹ́wọ̀n ẹ̀jẹ̀ kan lọ pa gbàtọ́ náà dẹ̀ ti ṣe tí wọn ò rí pàǹgbà yẹn tán ni tẹ́ wá lọ tì mọ́lé tó wà ní prison gbà yẹn nígbà tó padà jáde ní prison ẹjọ́ mélòó nínú wọn ló bá láyé kò yẹ ká ẹ dalẹ̀ o gọ́vnà kí ló dé kí ló le tó yẹn nítorí pé gbélé mi ò gbélé ìtẹ́lẹ̀ fẹ́ fún mi kàn yẹn náà ẹ dẹ̀ wá sọ́ di bàbá wa gbélé mi ò gbélé yìí tẹ́lẹ̀ máa fún mi kọ́ yẹn ẹ̀yìn tó bá ti gbàgbà yẹn lọ ṣe tó bá wẹ̀ yẹn náà dẹ́ ni kò sí wàhálà ẹ̀rú wá ń bá yẹn wá òpé kẹfun ní first attack aláìda ní gọ́vnà Ṣèyí Mákindé i'm i'm throwing this to all Oyo State youths ẹbí gọ́vnà léèrè pé kí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn àtọ̀sílárì tí gọ́vnà bá lè bọ́ síta kan wá sọ torí pé ẹ ti ní àwọn àṣírí lọ́wọ́ ẹ rò pé tẹ bá sáré mú pamọ́ kò ní lè lágbára ojú máa tì yín gọ́vnà Ṣèyí Mákindé àdàbí. when i look at that comment very well mo rí pé ẹni tó comment yìí ọpọlọ ẹ̀ pé ẹni yẹn ní làákàyè as in it's full of brain ó yàtọ̀ sẹ́yìn oníbọ́ksà jíjá onípátágì gan alábẹ́rìn hàn ẹ kó ṣì wá sí comment section ten rand ten sọ̀sọ́kùsọ. So, so, so. God knows this governor can do that You can do this oh ṣàánú ẹ you have a family to protect tó bá tẹ̀sí Nigeria you want to fight by force orí yìí ti dàrú ẹlòmíì nínú tó yẹ pé ẹ yá owó dátà ni ẹ tún wá sábẹ́ post mi ẹ wá ń sọ trash onírègbè ọlọ́pọlọ lílọ náà máa jẹ́ bọ́dà kò ní bàjẹ́ fún ẹ jàre spirit baba Hello, me you know ẹ̀ Nila Kai and you see this uh, this issue eh ó ń ṣẹlẹ̀ láti four months ago látìgbà tí Teslim Folarin ti give speech now let's watch this together èmi ò gọ̀ bíi tiyín tẹ́yìn bá gọ̀. nípínlẹ̀ ọ̀la báwo látẹ̀yìn wá ibi ti máa ń dàrú létò ọ̀rọ̀ transport ọmọtò ẹ̀ náà. tí wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ bá fẹ́ díje dùkú mi. tẹ bá sì wo ìṣẹ̀lẹ̀ twenty ten tó ṣẹlẹ̀ àríkántà accusation lórí ẹ̀ eh, ikú ah, alhaji latif salako hmm. ewi ọmọ hmm. eh, tẹsí fọlárìn ní ilé kan lásìkò ìdìbò congress hmm. eh, ti ìjọba àbílẹ̀ tó wáyé ní ọ̀nà àràǹgbà náà ẹ tó wá jẹ́ igbákejì alága yìí nígbà náà ìyẹn ọ̀sílẹ́àrì òun gangan ni alága fún pms lọ́wọ́ yìí lásìkò àwọn sì ti di alága yìí ààrí. now ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ pé teslim fọlárìn òun ni igbákejì ọ̀sílẹ́àrì dẹ̀ okay fine now listen to this again máa gbọ́ o. imagine láti bẹ̀rẹ̀ á sí ní level kan náà. nígbà kan rí. nígbà tí ìjọba bá mọ̀ pé irú èèyàn báyìí làwọn pípú yìí abẹ́ẹ̀ tí gbọ́dọ̀ mọ̀ sọ. now that aside now listen to this. see the benefit to Oyo State. that is our governor. Me. or your state if I put him in jail, what exactly no, will be the benefit? You or if uh, uh the court finds him guilty and then he goes to jail uh, on the account of uh, you know me going after him? You know what the governor is talking about? He's talking about the person that killed the late Chelewiomo, Salako. Okay, now. If you're the governor of the state, or the then charge him to court. No. Let's prepare our mind for it. 474. 474. Please, one. Put them inside that. Uh, Have you told him how much? Live cartridges. 474. 474 ọ̀gá wọn nílò eléyìí èyí tó bá fi fún ara tó bá fi dàrú lọ́la ni ohun tó gbójúlé ló fẹ́ ṣe níyàn lálẹ́ lé. ó ń ṣe pátí òun ló ń dún lọ́wọ́ ẹgbẹ́ wọn sọ pé tíri náírà fẹ́ ṣeré bẹ́ẹ̀ tiri yẹn wà wá o oṣù wáyé tiri wà máa bá bẹ. ẹsẹ̀ bá rí ìṣẹ̀bù tí máa ń lè jọ nukú nukú là láì fi gbé kódà bọ̀ ó gbóná nukú yẹn. ó bọ̀ bọ̀ ó bọ̀ bọ̀ ètí kò sọ pé ní ẹ̀rọ gbàgbé kò ní dúró wò fẹ́. ó fi ṣẹ́gbọ́n lẹ̀ ó ń yọ. kò ní ah. ya lù yàn ká ya lù wọn yàn gàdé ní ilẹ̀ tó ẹni tó dúró gbé kò dúró dúró kó jẹ kọ́ ó dúró kó kú fóònù kalẹ̀ kò dúró kó ń fóònù rẹ̀ ìbátẹ́ máa ń bá àṣírí tẹ́ máa ń bá àṣírí nìyẹn. lọ́dẹ fún ìsìn ìmọ̀pọ̀ omi tó wà lẹ́yìn gangan ni gọ́vnà yẹn.